You're listening to 105.9 Fresh FM. Following the approval of new programs at the Edo State University, Zari, admission has commenced into the various undergraduate and postgraduate programs of the university that have just been approved. These programs include BSc Software Engineering, BSc Broadcasting, BSc Journalism and Media Studies, BNG Mining Engineering, BNG Production Engineering, BNG Mechatronics Engineering. Postgraduate programs approved are PGD, Masters, and PhD this in Civil Engineering, Law, Mechanical Engineering, and Nursing Science. Note that admission spaces are still available for other programs in the university. At the Edo State University, we pride ourselves with state-of-the-art infrastructures in our beautiful environment, well-equipped library, and esteemed lecturers. Date for screening exercise 14th December 2023. Venue in library Edo State University. Time 9 a.m. prompt. All applications should be submitted online at www.edouniversity.edu.ng. At Edo State University, we develop leaders. Signed, Habib Ehalefo, Registrar. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn sínú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. wọ́n ní ohun gbogbo ní ìgbà àti àsìkò wà fún lábẹ́ ọ̀run àti lábẹ́ òrùn bí mo ṣe máa ń sọ àsìkò tá a wà ní ìsìn àókò ọ̀yẹ́ ni ọ̀yẹ́ ti dé o ọ̀yẹ́ ti dé àsìkò tá a máa wọn ọ̀bùn rèé ọ̀yẹ́ ti dé bẹ́ẹ̀yàn bá yẹ ọ̀bùn ẹ rí kìkì àdé àgbọn ní gímú rẹ̀ yọ́ọ́ máa bí gímú rẹ̀ ti ń dẹ̀yìn yọ́ọ́ mọ́. mọ́fà wa ṣàpèjúwe ní tí ọ̀dà àfínjú ah. là ok àfijù àfijù làwà tó rìn gbẹ̀ǹdẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ọ̀bùn lọ́wọ́ ọjà tó rìn sí ọ̀ṣọ́ pàṣẹ ọ̀ṣọ́. mo sọ fún ọ pé àní mo kàn ṣàpèjúwe ni pé bí gímú àwọn tí èyí sábà wẹ̀ nù ọyẹ bí ṣe máa dán ni gímú ẹ̀ ṣe ń dán ìyìn sọpọ̀ wẹ̀ o. ó ti yé mi o àwọn bọ́jú bọ́sẹ̀. bọ́ọ̀kàn sọpasẹsẹ náà ni ọ̀tán àgàtà wọn mọlé ètò ajábọ̀ nù wọn yóò wá kí pankéèkì méjì bí yóò kí mojú <laughs> tó o bá ṣèṣì fèé náà ha rẹ̀ yìí yóò lẹ̀ mọ́ ọ lọ́wọ́ bí ìgbà tí èèyàn sí kankéré lára. bí ìgbà tó sí ìdá ẹlẹ ẹlẹ. Ah! ọyẹdẹ òṣè rọyẹ ó ti dá sí ó ti wá bẹ̀rẹ̀ báyìí ní rẹpẹtẹ ọlọ́run ọba ìdùmarè kọ́sàmọ́jì ọbọ̀ sódì lára wa. àmì o àmì o. ẹyin ara àyípadà bí ojú ọjọ́ bó ṣe ń rí nù bó sì ṣe wọlọ́hún ní í ṣe nǹkan o bá ṣe bó bá wù a sì kan bí òru bó wù a sì kan bí ọyẹ́ bó wù a sì kan bí ọ̀rinrin bó ṣe wà nìyẹn alágbára lolúwa o ẹ káàbọ̀ sórí ajá balẹ̀ fún ti ọ̀rọ̀ òní ìwé mẹ́rin gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa The Nation lọ́tẹ̀ ọ̀rẹ́ wa lọ àti Nigerian Tribune ó pààrọ̀ ìgò yìí. èyí tí wọ́n bá fún wa á kà á. ó pààrọ̀ gò. <laughs> ẹnu adákẹ́. mo rí i pé àtìgbà tí ìjọba tuntun ti wọlé ló ti ń pààrọ̀ ìgò síra wọn àpẹẹrẹ pé nǹkan ti ń yíra nǹkan ti ń yíra mo kàn pé so ìgò eléyìí jọ ti wẹ́dà o so òun ríran bẹ̀ so òun ríran so òun fi kankan. ọjọ́ ìgò bàbá tí ó gbàgbé àwọn ọmọ rẹ̀ ọmọ bàbá kan tó ti ṣèjọba rí lórílẹ̀‐èdè àrí kò gbàgbé àwọn ọmọ rẹ̀ ìwà ń fowó ránṣẹ́ látàjú ọwọ́ ọ̀run. jẹ́ ajá mi lórí ẹ̀ <laughs> ayẹyẹyẹ Ààrẹ ah. Tinubu wọ́n bẹ àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ dókítà hmm. àti nọ́ọ̀sì ní ìlú èbó pé kí wọ́n dàkú mọ́ ọ̀bọ̀ ńlé kí wọ́n wá ṣiṣẹ́ ìnílẹ̀ bàbá wọn nàìjíríà nílò wọn bẹ́ẹ̀ náà ni ààrẹ tinubu wà ń kí ó wà ń kìlọ̀ fáwọn orílẹ̀-èdè tí ń gbà wọn ọmọ wa lálejò láti mọ ṣiṣẹ́ dókítà mọ ṣiṣẹ́ láìro ti ẹlẹ́dàá ti nàìjíríà pé ṣé èyí tẹ̀sí ń ṣe ìṣòsì bójúmu ẹ̀ tí ẹ̀rọ tiwa ẹ̀rọ tìkúnlẹ̀ àbíyamọ àwọn ọmọ yìí wá ṣiṣẹ́ dókítà lọ́dọ̀ yín ẹ sì mọ̀ pé nàìjíríà wọ́n nílò wọn ẹ wá ń gbà wọ́n kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí ẹ wá ro ti amọ́ ti yín ìròyìn yẹn ni èyà hmm. èyà. àwọn ìròyìn kan bẹ tí ó hó hẹ́ díẹ̀ láàárọ̀ tí ò níyì hmm. ẹjẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ti àwọn ti TUC iye kan ẹgbẹ́ NLC ẹgbẹ́ lọ́gàá lọ́gàá lẹ́nu iṣẹ́ ọba wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ wípé károdò ká sùn kí n lára alẹ́ ò mú lómi ọ̀ hmm. wípé ìrètí bọ́ọ̀sì ti ń pẹ́ lápẹ́jù ìmọ̀ọ́sí ọkàn àti gbogbo ara láàárẹ̀ ni o hmm, hmm. thirty five thousand naira tẹ promise ah, ẹ bẹ̀rẹ̀ sí san kíákíá bí bẹ́ẹ̀ kọ́ o ok lẹ́yìn eléyìí a rí ìròyìn kan tí wọ́n kọ sí àyín wípé àwọn tó jẹ́ alágbára ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn tó ní kìmí àwọn tó ní fàn lè kánná tí wọ́n jẹ́ ìgbà ojúmọ̀ àwọn gan-an ní ń wa ìwakùsà lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n wá mú owó òun fi gbọ́ bùkátà kí nàìjíríà ọmọ bá lè fẹ̀dọ̀ lérí òróǹro èèmọ̀ ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ inú gbogbo òwe tó jáde láàárọ̀ ìní wọn kọ́ sí ìròyìn kan náà tó ń bẹ tó náà tó jẹ́ gbajúgbajà hmm. nígbẹ̀yìngbẹ̀yìn bá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà yóò máa fi yóò máa fi lélẹ̀ hmm. akéde orí ti wá pàpà ó ní kí igbákejì òun máa ti sẹ́ǹsù gẹ́gẹ́ bíi gómìnà hmm. ní ìpínlẹ̀ Ondo hmm. Akérédolú wa lọ gba ìsinmi láti lọ tún tọ́jú ara rẹ̀ bẹ̀rẹ̀ látòní lẹ́ẹ̀kan sí i. twenty twenty four àfàìmọ̀ kí ọ̀bẹ mọ̀ ti ba ètò òṣùná bọ́jẹ̀tì ń di o torí pé owó epo ti já wálẹ̀ seventy six dollars òun náà ni àgbá epo kan báyìí lọ́jà àgbáyé ìròyìn ẹ̀ ń pè é ọ̀gá o ó ga o. Hmm, kò síbi tí ṣe ò sí <laughs> wọ́n ní àwọn customs wọ́n ti ń ṣèwádìí akẹgbẹ́ wọn kan tó jẹ́ ọmọbìnrin ṣe ń tọkùnrin bá ṣe dáadáa obìnrin ó tó ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ hmm. wọ́n ní wọ́n ń ṣèwádìí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí ló sún ọ débẹ̀ tó fẹ́ bọ̀mọ̀lúàbí jẹ́ níbi tó ti ń béèrè ó ń tọrọ five thousand naira ní pápákọ̀ òfurufú ní èkó five thousand. Eh, àwọn òṣìṣẹ́ aláàbò ṣẹ̀ṣẹ̀ máa gba ẹ̀gúnjẹ ní airport Mm. èèyàn kàn máa béèrè pé ah, <laughs> kí làwọn kámẹ́rà tí ẹ gbé káàkiri kí ni mm. ń wò ná mm. àwọn cctv tí wọ́n láwọn aláṣẹ bíi sáwọn airport kí lẹ fi ń wò wọ́n ti amọ̀gbọ́n tí wọ́n fi ń gbà ìwọ mọ̀ bí èmi pé ọgbọ́n wò wọ́n bí mi o <laughs> ní ìta gbangba <laughs> ìwé ìròyìn Vanguard fún tòró òní a rí ìròyìn ń bẹ̀ wọ́n ní wàhálà tí ń ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers ó ti bá bòmí yọ ilé ẹjọ́ pàṣẹ pé kí ẹ dísìn kí ó bẹ̀rẹ̀ sí ní máa darí ilé níbẹ̀ lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú ẹni tí wọ́n fi ta kókó iléeṣẹ́ òun aviation minister Keyamo ti sọ̀rọ̀ pé láti ọdún tí ń bọ̀ lọ 2024 èyíkéyìí iléeṣẹ́ ọlọ́kọ̀ bàálù ọkọ̀ òfurufú tí kò bá gbé èrò láòkò tó yẹ kó gbé yọ sanwó ìtanràn fún èrò èyí tó bá tún fagilé ìrìn àjò yóò tún san owó ẹ má bínú fún èrò tó yẹ kó wọkọ̀ hmm, wọ́n mọ̀ compensate passenger fún flight cancellation àti delay ìròyìn yẹn pé ah, ọlọ́run ọ̀sẹ̀ mi ìwàjọ̀ ọdún tí ń bọ̀ lọ àmọ́ dúró àmọ́ wò. Hmm. Hmm. náírà tó gbèsè rẹ̀ dé o ó ṣe bíi bàbá rẹ̀ ńṣe ló tún gbókìtì pọ́nlá o èyí ti jẹ́ ti ń gbókìtì gangan làwọn èèyàn ń béèrè hmm. gbogbo òwe ìròyìn hmm. ni wọ́n kọ sí làárọ̀ tòní. ọ̀gá o alva. Eh, máa mọ̀. ẹ jẹ́ àlọ́ sell the market. nígbà tá a ti náírà gbókìtì ló ti eh, àárẹ̀ ọ̀. Eh, ah, bóò ni ò ṣe ní rẹ̀ yàn ah. náírà gbókìtì lónìí ó forí gùn sọ lọ́la. ó ti mọ̀ yẹn láà ah. yẹn bá sọ pé kò tiẹ̀ gbókìtì mọ́ gan. ìmọ̀kùmọ̀nù èyàn kọ̀ọ̀kan wò ta pé ẹ á wò dáa. kábíyèsí. kábíyèsí o. ajá balẹ̀. Ah, ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agribus stop manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ńbẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ńbẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì sì yé a sì tún ṣe a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tèbọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀. From Monday to Sunday. I dey walk up very When my body no changa, I go take dog Because I no fit sit down dey look away. I must to hustle to meet my target, yeah. Every day, in case your body dey pain you, fever headache dey worry you. Bonador paracetamol go make you well again. Bonador paracetamol go make you well again. Bonador paracetamol go make your body can. headaches pain fever sabi for all people to handle oh. take ibonadol sama dem comot for your body one time Now bond chemical Industries limited maker of bona babe dey do am bonadol dey for pharmacy store and patent the medicine shop wey near you but if your body no sharp after three days go see your doctor bonadol They knock out to headache pain and fever fast. bá àbára ẹni bá làọ̀là kìíyá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹ̀yìn pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn Glory to God for the last four years of Pentecostal Fellowship of Nigeria strides in Oyo State under the leadership and chairmanship of Reverend Samson Ajetomobi. A new tenure of the administration of PFN in Oyo State dawns on Thursday, 14th December 2023. The inaugural service with the theme Take the Journey comes up by 10 a.m. at the Men of Issachar Vision Incorporated, Olururu Ojo, Ibadan, Oyo State. Ministering Bishop Francis Walioke, National President, Pentecostal Fellowship of Nigeria, PFN Archbishop John Osauni, National Vice President Southwest PFN, Archbishop Joseph Ojo, and your host, Reverend Samson Ajetomobi, Chairman PFN Oyo State. You are welcome. heavy heart but with a total submission to the will of the Almighty God. The family of Ajua announces the passing on to glory of our beloved brother, husband, father, grandfather, uncle and friend. Nípa ìfẹ́ Ọlọ́run ẹni tí ó dá wa ní ẹbí Ajua fi kéde ìpapòdà bàbá, ọkọ, ẹ̀gbọ́n, olólùfẹ́ àti ọ̀rẹ́ wa. Mr Ezekiel Abiodun Adéjàre Ajua ẹni tí ó jẹ́ ìpè Ọlọ́run nílùú London nílẹ̀ United Kingdom ní Sunday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2023 lẹ́ni ọdún méjìdínláàádọ́rin àṣálẹ̀ òní onígbàgbọ́ yóò wáyé ní Thursday ọjọ́ kẹrìnlá oṣù oṣù kejìlá ọdún twenty twenty three service of songs on thursday fourteenth december twenty twenty three at all saints church owódì estate owódì àpáta ìbàdàn by four pm ètò òsìnkú wáyé nílùú london ní friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún twenty twenty three ní green acres kema park cemetery eight twenty sidcup bypass jesus br seven six rr ezekiel adéjàre abiodun ajuwan is survived by wives children and grandchildren olùfẹ́ àti ẹ̀gbọ́n wa ezekiel abiodun adéjàre ajuwan máa sùn láyọ̀ olùgbàlà títí dọjọ́ àjíǹde gbogbo ẹbí àti ọ̀rẹ́ ló ń kéde. ọmọ akínà ọmọ barasẹkẹ òde ọmọ à ń lé nílé ó tún mọlé ọmọ à ń lé lọ́nà ó ń pàjùbà ọmọ yedeyede tó yóò ti lé ìyá rẹ̀ wá ọmọ arapalẹ̀ lóye oyè yìí ọlá àjùwọ̀n ọmọ adébíyí samson adékànbí àjùwọ̀n àkànbí tún o síkẹ́ẹ̀lì àbíọ́dún àdéjàre àjùwọ̀n. In this year 2023, you've struggled and labored, yet your expectations and goals are not yet accomplished. Ó ti nàgà títí síbẹ̀ ọwọ́ rẹ̀ ò tí tẹ ohun tó ń fẹ́. Má sọ̀rọ̀ ìtinú nítorí kí ọdún yìí tó dópin, ìlérí Ọlọ́run fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ. If only you can attend the five-day end of the year crusade holding at Methodist Church Okeado, Ibadan with the theme Ọlọ́run Alágbára, the powerful God. There will be salvation, healing, deliverance, testimonies, prayers for breakthroughs and word ministrations by God's anointed servants. Evangelist Olúṣẹ́gun Adégbóyèga, Rev. Reverend Olúgbémi Fákànlú, the host, Very Reverend Yemi Ọládélé, and the chief host, the Right Reverend Simeon Olú Ọ̀nàlékè, Bishop, Diocese of Agodi, Olórin Yẹmi ni Evangelist Títílọpẹ́ Adéògo àti Òkè Àdó Methodist Church Choir. End of the year crusade yóò máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti Monday December eleven Titi the Friday December 15 twenty twenty three Methodist Church Nigeria, Adiola Olutola Road, Òkè Àdó, Ìbàdàn. Yíyẹ ni ọ̀dọ́ àgùntàn náà, hallelujah. jingle all the way your number one ogbonge store foodco get tori to yarn una christmas time don come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice na just seven hundred and forty-four naira ninety-nine kobo coca-cola pack of twelve two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo and we summer you with taste of christmas with olandia evaporated milk one ninety gram with just three hundred and ninety-nine naira ninety-nine kobo pure heaven wine red grape seven fifty mil two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo cotton sibe ò ìfẹ́ hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá ààbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas. gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. bóòrùn ràn minimini lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù. ó tún bu ẹwà òun iyì kọ́lé tí ó sì gbé yọ sóńbẹ̀. láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá mega top concept limited la aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́ọ̀sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa ló sì kékeré gbìrán mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa ló sì kékeré gbìrán mi lómi ìgbé ayé yìí ló yẹ mi kẹrẹ tó dẹ̀. Legends are stories believed as fictitious, but they are true. One of such legends is the story of Yinka Yefele. Doc Productions, formerly Eda Theatre, presents Aye the Musical. The story of Yinka Yefele, written and directed by Shegun Olujobi Sr., managed by Babatomishi, featuring dance by Olatunto Simbaos. Aye the Musical. Date is Sunday, December 17th, 2023. Venue is Jogo Event Center, Ring Road, Ibadan. Time is 2 p.m. Regular 2000, VIP 5000. 10,000. VVIP 10,000. Sit on a table 20,000. And table for 10, 200,000. Get your tickets at Fresh FM and at BBT Lounge. Slots are available for sponsorship and advertisement. Call 0706 672 0851. 0706 672 0851. Media partners Fresh FM, Blast FM, T1TY Radio, Broadnet TV, Print Arena, and Lipix Photography. Aye, the musical. Don't miss it. jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa fi tán. ìṣẹ́yìn orò ọmọ ẹbẹ̀ dímọ̀kọ ẹ kú àmójúbọ̀ ọba tuntun. kábíyèsí o. ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún tá a wà yìí ni aṣẹ́yìn tuntun his royal majesty ọba sefiu ọláwálé oyèbọ́lá adéyẹrí kẹta ajírọ̀ tuntun àkọ́kọ́ máa gorí ti àwọn baba ńlá wọn gẹ́gẹ́ bí aṣẹ́yìn tìlú ṣẹ́yìn nígbà tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer Doctor ṣèyí Makinde FNSE bá ń gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́ lójú gbogbo àgbáyé a èrò opó èrò ọ̀fà ẹ máa bọ̀ wá bá wa ní gbàgede ìṣẹ́yìn district grammar school idgs níbi tá a ti tẹ́ pẹpẹ ètò ọ̀hún fìtàn balẹ̀ bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́wàá àárọ̀ ìṣẹ́yìn òru ọmọ ẹbẹ̀ dímọ̀kọ ọmọ aṣẹ́ tí mumi kíkan ọmọ orò tí mùgì tútù kádé ó pẹ́ lórí fọba wa tuntun àṣẹ a máa retí yín o olùkéde ìgbìmọ̀ tó wà fétò oyè jíjẹ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábò ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo náà wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí o bá ti ń ṣàfihàn ọjà rẹ wàá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ nígbà táwọn ọmọ rẹ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣara lóge tó ń ti gbígbà mí ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọjà rẹ lójú òpó ayélujára www.oluyọleexpo.com ó lè Ooh la la! Sacrifice of praise ẹ̀bọ̀ pẹ́. <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akínyadé sẹ́wọ̀lẹ̀ jésù yínká aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹbọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ńbàdàn láago mẹ́ta ọ̀sán oníwàásù lọ́jọ́ náà pásọ fẹ́mi emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mega press twenty twenty three pẹ̀lú àkànṣe ọpẹ́ òpin ọdún ó máa rinlẹ̀ kílẹ̀ rin kíkín mi tìtì. ìfọlùwọ̀. top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtì kàbìtì ìjọ tó mọ̀ top success nínú oṣù ember kó o sì tún tẹ́wọ́ ampa tẹ̀ tí wá lọ́lọ́ fà. bàbá ń bari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lónà. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success tó wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi margesson cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń orúkọ tá a fi gègé wúrà kọ. gbogbo ọdún lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush. ìdè rush wẹ́wẹ́ báwọn èwe ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm náà ń jẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tán gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwe lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọdún ìlékeńké lékeńká ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ẹ́rẹ́ tó tẹ green bíi ti maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yín dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo èwe káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gb gbà ẹ̀ka àjọba alákòó òjọ̀kan àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n ẹ wá kó wọn baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. sí ògo ọlọ́run fún ìfẹ́ rẹ̀ ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fẹ́yìntì ẹ fẹ́ darapọ̀ àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fitfly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀ ogún ìbítalè fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kóró Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ajá balẹ̀. ajá balẹ̀. àwa bẹ̀rẹ̀ ń ti ọlọ́run ọba mi èdùmàrè ó sì ti bá wa bẹ̀rẹ̀ etí tẹ́yìn náà ó fi gbọ́ yìí kò ní di bùkátà tẹ́ ẹ̀ mọ̀ náwó lé lórí o ẹnu táwa náà fi ń kà á tààtùn fi kẹlẹ́ yìí náà kò ní í sábà wa lẹ́sẹ̀ o àmì o ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ jẹ́ ká mọ irú òṣèlú tá a máa ṣe o irúfẹ́ òṣèlú tí ó mú dàgbàsókè bá àwùjọ àtàwọn èèyàn nú ẹ̀ kì í ṣòṣèlú friends and family ta ló sọ Jonathan ló sọ ìròyìn ọ̀hún sì rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ ń gbà kan nílẹ̀ yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan òun ló ti rọ àwọn olóṣèlú nàìjíríà pé kí wọ́n pa ìwà dà kúrò nínú irúfẹ́ ìwà òṣèlú irúfẹ́ ètò òṣèlú tí wọ́n ti ń ṣe é bọ̀ látìgbà yìí onírúfẹ́ òṣèlú ọ̀hún sì ni òṣèlú bàbá ìyá ọmọ àtàwọn mọ̀lẹ́bí téèyàn ó máa wà nínú ìjọba tí ó kó nẹ́fíù rẹ̀ síbẹ̀ tí yóò sì kó cousin síbẹ̀ tí ó tún káwọn ọ̀rẹ́ ará ojúlùmọ̀ síbẹ̀ papọ̀ onírúfẹ́ òṣèlú bẹ́ẹ̀ ewu ni fún orílẹ̀-èdè nàìjíríà torí wípé wọ́n máa fegbòṣegbò lé láàrin ara wọn náà ni Goodluck Jonathan ló sọ̀rọ̀ yìí onírúfẹ́ orílẹ̀ tí ń jẹ́ nàìjíríà yìí ó sì gbọ́dọ̀ yàgò gédégédé fúnrú ìlànà ètò òṣèjọba tóun sọ yìí ó ní dangerous system ní English nínú ọ̀rọ̀ ẹ̀ láòkò eléyìí tí wọ́n ń kó ìwé kan tuntun jáde bí ọmọ tuntun ìwé tí wọ́n pè ní mímú ìdàgbàsókè gẹ́gẹ́ bí ojúṣe àti ìhùwàsí development as attitude ẹni tó kọ́ ni mínísítà ètò ìṣúná àti ààtò gbogbo nílẹ̀ yìí ń gbà kan ọ̀jọ̀gbọ́n Osita Ogbu àwọn ìkàn ìkàn ìlú ni wọ́n pè gẹ́gẹ́ bí ẹni àyẹ́sí níbi ètò pàtàkì ọ̀hún nínú wọn náà la sì ti rí ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ wa Goodluck Jonathan tó sọ̀rọ̀ o nínú ọ̀rọ̀ ẹ̀ nítẹ̀síwájú ẹ̀wẹ̀ ó ní mori rí i nírí pé báwọn olóṣèlú wa ṣe ń ṣe nǹkan ní orílẹ̀-èdè nàìjíríà kò yẹ kó lọ bẹ́ẹ̀ bó bá sì ń lọ bẹ́ẹ̀ nàìjíríà ò ní rí kankan lọ nínú ìdàgbàsókè o ojú kan ti rí bí adágún odò ní nàìjíríà ó dúró sí ó ní ni mo sì ń sọ ohun tí mo kọ́kọ́ sọ nífàára òun náà ni tó ni ẹjẹ́ ó ṣe aya wa ni ẹjẹ́ ó ṣe wa ni ó ṣe ọkọ ó ní ìlànà yìí ewu burúkú ni fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè ó ní ẹ wá máa wo nàìjíríà o tá a ní gbogbo ohun tó pè fún pátá láti súnmọ́ wájú ká sì di orílẹ̀-èdè olókìkí àti orílẹ̀-èdè ọlọ́lá ó ní àmọ́rú òṣèlú brand of politics tá à ń ṣe yìí kò lè mú nàìjíríà tẹ̀síwájú bá a bá tètè yí padà kápá àwàdà kápá àwàdà ó ní kò sọ̀rọ̀ o nígbà tóun náà mọ̀ sọ̀rọ̀ torí pé Goodluck Jonathan nìkan kọ́ ni wọ́n pè bí ẹni àyẹ́sí olùdíje fún ipò ààrẹ nú ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi náà ń bẹ ń bẹ Peter Obi ń gba ọ̀rọ̀ kan láti sọ tiẹ̀ òun sọ pàtàkì ń tó fi yẹ ká ní ètò òṣèlú òótọ́ ètò òṣèlú òdodo eléyìí tó sì jiná dénú bákan náà ó ní èwo ni ká sọ̀rọ̀ ẹni di maro ká sọ̀rọ̀ ẹni di mario ibi ló máa kú sí sórí àlééfà láìsí ṣe iṣẹ́ ìdàgbàsókè àti iṣẹ́ olóore kankan fún àwùjọ ó ní èèyàn lè bọ́ sí oróyè bíi olórí ìlú kọ́mọ̀tì ìlò ju oṣù mélòó lọ káwọn èèyàn sì ti máa rí ìjàsà iṣẹ́ rere àti ìdàgbàsókè láti paṣẹ ti ń ṣe ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ẹlòmíín lè pẹ́ kanrin kése bí ìgbà tí ó darúgbó sóróyè onígbà tí ó fi parí náà tẹ́ ẹ̀yẹ sí ọwọ́ ẹ̀ kò ṣe nǹkan kan dàbí alára òjé marina ọ̀fọ́gòsílẹ̀ kọ́mọ fẹsẹ̀ gúngò kẹsẹ̀ mọ́sẹ̀jẹ̀ òní tí ó ṣe ìròyìn yẹn pọ̀ o àmọ́ ń gbà ó ṣe pé àṣẹ̀ṣẹ̀ ń jáde ń bọ̀ bí ọkọ̀ tuntun ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kejìdín ní ogójì page thirty eight punch tó rọ̀ yìí. ok ìròyìn tèmi ò fi ṣẹ̀yìn ní ọwọ́ òun náà ló dá lérí pé ẹ̀wà ọ̀pọ̀ òǹkùn ẹni tí ń koná mọ́ kòkò ẹ̀wà ní kẹ́ ẹ bẹ́ o àwọn alágbára ọmọ orílẹ̀-èdè nàìjíríà atóbi mọ̀ṣẹ́ bá wí àwọn ni wọ́n ń bẹ nídìí bí wọ́n ṣe ń wú gbogbo nǹkan àlùmọ́ọ́nì inú ilẹ̀ wa tí wọ́n sì ń gbé fò gànà kódà èyí tó wá burú jù ni pé wọ́n tún fi owó yìí gbọ́ bùkátà lérí àwọn jàǹdùkú agbébọn pẹ̀lú àwọn àgbésùmọ̀mí ta lówó ìjáde alákẹ́ni ẹni tí í ṣe mínísítà fún nǹkan àlùmọ́ọ́nì inú ilẹ̀ ọ̀gbẹ́ni délé aláké ó ti sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ èèkàn láwùjọ tí wọ́n sì ti ní agbára òun náà ni wọ́n wà nínú iṣẹ́ jíjí àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ wa tí wọ́n ń jí wà tí wọ́n sì fi ń gbọ́ bùkátà lórí àwọn agbébọn àti agbésùmọ̀mí yíká orílẹ̀-èdè wa Délé Aláké ló sọ̀rọ̀ yìí jáde o nígbà tí wọ́n ní kó wá kó ṣàlàyé níwájú àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ àṣojúṣòfin èyí tí wọ́n ń rí sí ọ̀rọ̀ nǹkan àlùmọ́nì inú ilẹ̀ látàrí owó ìṣúná èyí tí ó gbé kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fi gbọ́ bùkátà nílé iṣẹ́ rẹ̀ ní ọdún 2024 àná òde yìí òun náà ló wà ní iwájú wọn nígbà tí Délé Aláké tí ó tẹ̀síwájú ó ní ọ̀pọ̀lọpọ̀ ìdààmúdàbò àti ìgbésùmọ̀mí tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn tí wọ́n jẹ́ kẹrànbà ní ẹ̀dá ọlá wọn ní í ṣe súná sí fún o tó pa àmọ́ pé bí náà báláwo kò lè gòkè odò ó ní àwọn tí wọ́n ń dọ́gbọ́n jí àwọn nǹkan lẹ̀ wa tí wọ́n ń jí wà ó ní ni wọ́n ń fi owó wá sí ara rìn dín tí wọ́n sì fi ń sẹ́ Nàìjíríà léegun ẹ̀yìn ó ní tó sì jẹ́ pé nǹkan tó burú jáà tó kò tíì sí o ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀bú yìí tí wọ́n ń jí àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ wa tí wọ́n ń jí wà ó ní wọ́n èèmọ̀ ọmọ ilẹ̀ òkèèrè ni wọ́n tì sí iwájú àwọn èèyàn wa wọ́n ní bẹ nídìí rẹ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ alágbára wọ̀nyí ó ní ní ṣe àtìlẹ́yìn fáwọn agbésùmọ̀mí tó sì jẹ́ pé wọ́n ní àyágbọ́n ògúngbè gbọ́n wọ́n ní bá àyà bá bẹ̀rẹ̀ ògúngbè ọmọ tiro ni ní ìlànà táwọn náà tí wọ́n gbà láti lè rí dájú pé àwọn lọ rèé dí àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ kí wọ́n mọ̀ bà nǹkan jẹ́ Nàìjíríà lára pátápátá ó ní àwọn ìtọ́báyẹ káwọn ó ṣe àwọn ó ṣe o ó ní tọ́básìgbà làwọn ò fún láti rí i dájú pé àwọn ṣì wọ́n lọ́wọ́ iṣẹ́ láti máa jí àwọn nǹkan àlùmọ́ọ́nì wa láti máa jí wa ó ṣe àlàyé pé ní tó burú jù ń bẹ̀ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè àgbáyé míì tí wọ́n jẹ́ ààrẹ ọmọ ilẹ̀ òkèèrè tí wọ́n wà nídìí iṣẹ́ yìí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wò ó wọ́n yọ wọ orílẹ̀‐èdè nàìjíríà ni wọn ò ní ìwé kankan hmm. láti wọ ìlú sẹ́mọ̀ pé àwọn ẹni bú wọ́n mọ̀ra wọn hmm. àwọn èèyàn bú tọ́jọ́ mọ nàìjíríà àwọn náà ni wọ́n dọ́gbọ́n tí wọ́n ń pọ̀n wọ́n lẹ́yìn káàkiri báyìí ó ṣàlàyé o wípé tá a bá fẹ́ kí nǹkan àlùmọ́nì ilẹ̀ kó fún wa ní owó láti fi gbọ́ bùkátà ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè nàìjíríà àwa náà gbé ìlànà kan kalẹ̀ ni o tó ṣe pé ẹni ọba wá láti ilé òkèèrè ìlànà tẹ́tọ̀ rèé bí wọ́n ṣe gbé kalẹ̀ fún iléeṣẹ́ NNPC ó wá ṣe àlàyé o pé àwọn òtí ẹ̀ wá ní ìdàgbà ọ̀nà tí NNPC ń o yọ yàtọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ díẹ̀ báyìí ó ní torí pé ìlànà tí yóò ní agbára gidi ni torí pé n ti ń bẹ nínú ilẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí Ọlọ́run bá ṣe ò tá a bá kọ̀bi ara sọ́nà bẹ̀ ẹ wò ó Nàìjíríà ò ní máa ké kó sì máa yánmọ́ ò nínú ọ̀pọ̀ ó sọ ò wípé tó bá jẹ́ ẹ̀tọ́ nàìjíríà yóò máa tẹ́ lọ́wọ́ tó sì jẹ́ ti ẹ̀tọ́ ti aráàlú náà ni o ó ṣe àlàyé pé bẹ́ẹ̀ bá fojú wò àwọn kan fi òye gbé ni o àwọn nǹkan ọ̀rọ̀ tí ń bẹ nínú ilẹ̀ forílẹ̀-èdè nàìjíríà yóò lé ní seven hundred billion dollars abẹ́ẹ̀gbọ́ ni ó ní tó jẹ́ pé àti ìmúyín kínní kankan kúò hmm. níbẹ̀ ṣùgbọ́n wọn bá ìhà èyí tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń gbé lọ náà ó kúkú nítumọ̀ ó ṣe àlàyé pé àwọn agbègbè táwọn nǹkan wọ̀nyí tó rin gbèdé sínú ilẹ̀ fún ní àwọn ìlú àti ìpínlẹ̀ táwọn nǹkan ọrọ̀ ajé wọ̀nyí tó sodo sí abẹ́ ẹnu ilẹ̀ yìí ó ní àmọ̀ sí wọn létí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni o kí wọ́n mọ̀jẹ́ wọ́n gbé ogún ìbí wa tàtán lójú ẹ̀mí wọn ó sọ wípé àwọn ìgbìmọ̀ tó wà nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin hàn àwọn ń bẹ̀ wọ́n ni owó táwọn gbé kalẹ̀ fún ti ètò sínú ọdún 2024 ẹ bá wọn buwọ́lù ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá buwọ́lù tá a rí owó fi gbọ́ bùkátà àwọn nǹkan tá a gbé kalẹ̀ ní àhín yóò ju owó tí ó ń wọlé láti apá epo bẹtiró lọ forílẹ̀-èdè nàìjíríà ẹ mọ̀ pé ẹ̀wọ̀n nǹkan bẹ tọ́nà ń fi kẹwàá tí kì í ṣe ẹgbẹ́ bẹntiró ó ní owó tá a kọ fún bọ́jẹ́ẹ̀tì ẹ bá ní bu wọ́ọ̀lù Délé Aláké sọ̀rọ̀ ilẹ̀ kún àmọ́ kókó rẹ̀ ni pé àwọn tọ́lágbára lórílẹ̀‐èdè Nàìjíríà powerful Nigerians àwọn powerful powerful Nigerians ni wọ́n ń wú nǹkan lẹ̀ wa owó tí wọ́n bá rí ń bẹ̀ wọ́n fi ń gbọ́ bùkátà lérí àwọn agbésùmọ̀mí. àwọn powerful Nigerians wọn ò ló kọ ni ah, torí eh, bá fẹ́. ní no no no eh, ìfẹ́ kàjínà ah. ó ní àwọn tí ń dọdẹ wọn báyìí pé ọmọ náà là ń rán síná àwọn tí ń ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láwọn àpẹẹrẹ tí sì ń dọ́gbọ́n jì nǹkan wà eh. wọ́n mọ̀ pé kí ni wọ́n mọ àwọn tó jẹ́ alágbára. òkè pé bọ́wọ́ bá ba àwọn àwọn dà kọ̀ bá wọn. kì í ṣe pọ́wọ́ bá wọn wọn làwọn ti fọjú àwọn èèyàn mọ́ra tí a ti sọ pé ìwọ̀n bá tẹ kúkú rí àwọn ò tí ì dojú oru kan pé ẹ mọ ẹ ṣe cooperative society inú bẹ níjọba ó ti rápálá wọ̀ wọ́n ní àárín. ó ti yé mi ó eh. ti yé mi all right lójú ìwé ìkejì ìwé ìròyìn punch fún tòní ibẹ̀ làágbàdé ìpínlẹ̀ Ondo wàhálà òṣèlú eléyìí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ó dàbẹ̀ pé ìlú kángun kángun kángun ti ń dún ó ti padà kángun síbi kan igbákejì gómìnà Ondo wọ́n ní wọ́n ti padà fa ètò ìṣàkóso lé lọ́wọ́ gẹ́gẹ́ bí adelé gómìnà tí ó máa mójútó ìṣàkóso nípínlẹ̀ ọ̀hún. tí ó ṣe orúkọ ọmọ ní kúkú rú ọmọ pé ayé ìdá tiwa ayé ìdá tiwa o. Hmm. ok o gómìnà ìpínlẹ̀ Ondo ẹni tí ń ṣàárẹ̀ ara láti bíi ìgbà díẹ̀ ọ̀gbẹ́ni Rotimi Akeredolu la gbọ́ pé yóò padà sórílẹ̀‐èdè Germany fún ìtọ́jú tààrà kí ó fi ní ìwòsàn eléyìí tí ó tó yè ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àtàgbẹnusọ fúnjọba nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Richard Ọlátúndé òun ló mọ̀ fọwọ́ sí àtẹ̀jáde kan tí wọ́n jù síta lánàá àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ó ní lágbára lọ́wọ́ elédùà gómìnà Akérédolú ti ṣe tán láti kọ lẹ́tà sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo láti fi yé wọn jẹ́ kán mọ̀ wípé òun ti gbé ìjọba lé ẹni tí ṣe igbákejì gómìnà lọ́wọ́ láti máa délé gẹ́gẹ́ bí gómìnà ní acting capacity ayédatiwa onígbàkejì gómìnà tí wọ́n ti ń bá fa nǹkan láti bí ìgbà yìí wá bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí wọ́n ní ṣe ni ogunlọ́gọ̀ àwọn èèyàn lágbo òṣèlú ni wọ́n kẹ́nu bolẹ̀ pé áá ńgbà tí bàbá ò bá sí nílé ó yẹ kí bàbá ṣẹ́kù sílé tí ó máa ṣiṣẹ́ bàbá tọ́ra jo hmm. wọ́n ní ńgbà tí Akérédolú tí ó ń gba atẹ́gùn sí ìlera rẹ̀ lọ́wọ́ tí ò sì láǹfààní àti ṣe bó ṣe yẹ ó ṣe lórí àpèrè ìjọba kí ló dé tí wọn ò jẹ́ kí igbákejì rẹ̀ kọ́ máa gún ọ̀sán nínú ètò ìṣàkóso bófin ilẹ̀ yìí bí ó ṣe yàálẹ̀ àmọ́ tí ọ̀rọ̀ ọ̀hún tó padà di bá míì láàrin gómìn igbákejì gómìnà gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin níbẹ̀ ẹ rántí ẹ gbàgbé ẹ gbàgbé ẹ rántí wípé ọ̀pọ̀ èèyàn ní ké sí ààrẹ bọ́lá tinubu kó bá wọn dá sí kó bá wọn dá sí kíkiní ọmọ fẹ̀jú kẹ̀kẹ́ bí iná inú ẹ̀rùn ní ìpínlẹ̀ Ondo àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní Akérèdọ́lù ẹni tí ìgbàgbọ́ wà wípé àárẹ̀ jẹjẹrẹ kan òun náà ni ó ń ṣe òun náà ni wọ́n ti padà kéde pé wọ́n ó gbé lọ sí orílẹ̀-èdè Germany níbi tí yóò ti lọ gba ìtọ́jú tó tún péye ju tàtẹ̀yìnwá lọ nígbà tí ayé da tiwa tíjọba di tiẹ̀ báyìí ní ọdún 2023 nínú lọ́jọ́ kẹta oṣù kẹrin April 3rd òun náà ni Rotimi Akeredolu ti kọ́kọ́ lọ sílùú èbó fún ìtọ́jú ara nígbà tó di July 10th ọjọ́ kẹwàá oṣù keje 2023 ó tún lọ fún ìrìn àjò míì láti lọ rèé fún ara rẹ̀ ní ìtọ́jú àmọ́ lásìkò yìí wọ́n ní ṣe é rántí kó tiẹ̀ tó dàsìkò yìí ṣe é gbàgbé pé lọ́jọ́ keje oṣù kẹsàn-án September 7th eléyìí tó dé padà sí orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ìsinmi ọlọ́jọ́ gbogboro níṣẹ́ ló kọ lẹ́tà sáwọn aṣòfin pé òun ti dé o láti wàá mọ bá ṣàkóso lọ àmọ́ láti ìgbà tó ti dé ọ̀hún wọn láwọn èèyàn ò fi bẹ́ẹ̀ gan ní ẹ̀ ní ìpínlẹ̀ Ondo àwọn kan tí ń yọ ọ̀rọ̀ sọ fún níròyìn sọ pé ilé rẹ̀ ti ń bẹ nílùú Ìbàdàn ni ọ wà tí ó ti ń gba afẹ́rẹ́ látàrí ara rẹ̀ tí ọ̀dá tó nǹkan táwọn kan sì ní ó lè máa ṣèjọba láti Ìbàdàn sóńdò pé ayé ń ṣerú ẹ̀ àmọ́ ìlú kángun kángun kángun ọ̀rọ̀ yìí láti ìgbà yìí ńgbà tó di lánà ó padà kángun síbì kan torí pé Akérédolú wọ́n ní ó ti ṣe tán àti fìwé sọwọ́ sáwọn aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún láti sọ fún un pé òun ń lọ fún ìtọ́jú tó péye ní Germany Lucky Ayédatiwa òun náà ni yóò mọ̀ bá ètò ìṣàkóso lọ bí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe yà á lẹ̀ ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ètò ìròyìn sí Akérédolú tó sọ̀rọ̀ sọ pé gómìnà dúpẹ́ gidi o fún àdúrà àtìlẹ́yìn àti ìkáàánú àwọn èèyàn rere ìpínlẹ̀ Ondo látàrí àárẹ̀ ara eléyìí tí ń ṣe Akérédolú láti ìgbà yìí wá ta ni e, gómìnà tí ọmọdélé lásìkò yìí ẹni náà ni honourable Lucky orí mi sàn ayédatiwa. ẹ mọ gbórúkọ. bẹ́ẹ̀ni ṣé bí ibẹ̀ náà ni inú mi sàn tiwa inú mi sàn wa. ẹ gbó lọkè orí mi sàn orí mi sàn orí rẹ wá. ẹ wo kọrí ẹ fi sọmọ yín o. nígbà ẹ wo kọrí ẹ fi sọmọ o. àdébáyọ̀ lórúkọ mi ń jẹ́ orúkọ mẹ́ta lèmi. ọyá sọ ọyá adébáyọ̀ adébáyọ̀ adésọlá emmanuel kìdọ̀ ni. ibo ibo ìmọ̀ ọ̀nù tún ṣe máa ń fájì mọ́ ọkọ̀ tiẹ̀. nǹkan ìṣe ọ. ibẹ̀ wà tí ọ ìmọ̀ ọ̀nù tún ṣe débi adé. kọ́sá wò pé kọ́sá lè pé mẹ́ta èrú pọ̀ lọ́wọ́ èrú pọ̀ lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà èmi abọ́ládé eh, eh, ọlálékàn eh. ọláfimihàn mẹ́tẹ̀ẹ̀ta ni ọláyìí náà ni ọ̀dà ẹ̀yin ẹja tẹ̀síwájú o ìròyìn eléyìí ní sọ wípé kókó leegun yẹn o ṣùkú àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ iye ọmọlúàbí àwọn tó jẹ́ lọ́gàlọ́gà nínú iṣẹ́ ọba níjọba àpapọ̀ wọ́n ti sọ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà pé ọ̀rọ̀ tẹ sọ́njò ní àdéhùn yín ẹ̀ mọ̀ tó mú sẹ́ mọ́ ok ẹgbẹ́ tá a mọ̀ sí Trade Union Congress TUC wọ́n tún ti pàrọwà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé lẹ́yìn ọ̀sọ́ka owó tẹ sọ pé mọ̀ fún àwa federal civil servant thirty five thousand naira tẹ̀ ní káfíńmọ́ ṣe ara ni dín o káfẹ́rẹ́ tí ń gbóná yìí kò fi kásẹ̀ lẹ̀ ètí ho tí ho lé àbọ̀ ẹ̀ ní buwa mọ́ ni òkè ọ̀kàrí mẹ́ọ̀ wọ́n látàrí ti fuel subsidy èyí tẹ́ ẹ gbáyọ̀ TUC president Festus Osifo ni ló sọ̀rọ̀ nígbà tí ó bá àwọn oníròyìn jókòó lánàá yìí ni o tó ní ìpàdé pàjáwìrì tá a wá ṣe yìí àwa aránjọba létí ni o wípé tá a bá sọ̀rọ̀ lánàá kábà bẹ́ẹ̀ lónìí lọ́dá o torí pé ìjọba wọ́n kàn san oṣù kan fún àwọn táwọn kan tọ̀wọ̀ ni lẹ́yìn oṣù kan ìjọba bá sinmi ìjọba ò mú nǹkan kan mí ìwà mọ́ o thirty five thousand naira tẹ̀ lámọ̀ gbà ní oṣooṣù ó ṣe àlàyé wípé wọ́n ní àwọn nǹkan kọ̀ọ̀kan iná ni wọ́n ń ṣàyàn lọ́wọ́ hmm. tí ó sì ń dí wọn lọ́wọ́ tí wọn ò fi tí ì ṣe wọ́n ní ẹ̀bá kúkú ti yanjú gbogbo ní tẹ̀ ń ṣàyàn hmm. kó tó di pé ẹ wàá sọ síta bí ẹ bá ti sọ̀rọ̀ síta báyìí ẹ wò ó àdéhùn pípẹ́ báyìí máa sọkàn láàárẹ̀ ni o bí ìrètí bá ti ń pẹ́ yóò rẹ sára ènìyàn náà ni o gẹ́gẹ́ bí òsínfò ṣe tẹ̀ síwájú ó ní ìnira etí owó epo tí wọ́n gbọ́n owó ìrànlọ́wọ́ orí rẹ̀ tí wọ́n gbọ́n òbí sọ́sídì ó ló ti kó ìnira bá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà o kò sì sẹ́ni tí ọ̀mọ́ lára àfẹ̀yìntì bá ń díbọn ó ní bí ni ó o ní ìyá ó ó ní ẹ lọ rèé wo ọmọ nàìjíríà bí wọ́n ṣe rí ẹlòmíín mi pẹ̀kẹ́pẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ báyìí náà ni tó sì jẹ́ wípé orí kí náà ni yàdéhùn tẹ sọ fún àwọn lọ́gbẹ̀mí àwọn èèyàn ró hmm. bá déhùn ọ̀bá tún wá wá mọ́ báyìí sẹ́mi ò ní í já tó ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí. kò ṣàmọ̀ ṣàánú. ọlọ́run ṣàánú. all right ó yá o ẹ̀jẹ̀ a tún lọ ẹ̀jẹ̀ àwa gbọ́ òṣèlú díẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ lẹ́dọ̀ọ́ ẹni tí ó ń díje fún ipò gómìnà lẹ́dọ́ lábẹ́ àsíá LP seventy five àtàwọn olùdíje míì ti fẹ̀sùn kàn pé àwọn olówó ya lu mọ́ wọn ó já ètò ìjọba gbà ó ní ìpínlẹ̀ Ẹdó pàápàá nínú Labour Party mọ́nbọ̀nà ẹ jẹ́ kí n lọ mú mọ́ ń padà bọ́ ń bẹ̀ wọ́n ẹ mọ̀ bínú èmi ló tún ṣẹ́wọ́ sí mi pé àmọ́ gbàgbé mi o ní ìpínlẹ̀ Rivers ilé ẹjọ́ gíga kan tí ń jókòó ní pọ́ra wọ́n ní wọ́n ti fòfin de ọ̀kan nù àwọn igun tí wọ́n ń tàpóró gan pàápàá jùlọ factional speaker alága ilé ìgbìmọ̀ asòfin tóun wá nídìí igi kan nínú ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers Martin Amewule wípé kí Amewule ọmọwulẹ̀ pera rẹ̀ ní eh, speaker mọ́ ní ibẹ̀ ń ilé ẹjọ́ ni o ilé ẹjọ́ ni o wọ́n ní ó dẹ̀ nídìí ṣe rí èèyàn yìí òun náà ẹni tí wọ́n pè ní Martin Amawulẹ̀ yìí òun náà ló wulẹ̀ jẹ́ ẹni tí alátìlẹyìn tí ó súnmọ́ mínísítà ètò ìṣàkóso sí olú ìlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike wọ́n ló súnmọ́ dáadáa tí wọ́n jọ wà five and six ẹ̀ ni wọ́n ní àmọ́ dàbẹ̀ pé ìdájọ́ ti ilé ẹjọ́ e tí wọ́n gbé kalẹ̀ yìí kò pé wọn o ní igun ti Wike kí ló sì ṣẹlẹ̀ wọ́n ní wọn ò jẹ́ kí factional speaker yìí kọ́ lọ sí kọ́ wọ gbàgede ilé ìgbìmọ̀ asòfin assembly complex títí títí títí títí títí tí wọ́n ò fi ṣàtúnṣe inú gbàgede ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún tí wọ́n ti iná jó ní ìjó ní bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé àná tí wàá ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ nílé ẹjọ́ wàá pàṣẹ fún alága ilé ìgbìmọ̀ asòfin nídìí igi kan ní House of Assembly wọ́n bẹ̀ wípé kọ́mọ̀tì ẹ̀ gbìyànjú láti ẹ̀ ti sọ pé òun ó máa darí ilé fún ìdí kan àbí míì títí ẹjọ́ míì ti ń bẹ ní ilé ẹjọ́ tí wọ́n ò fi yanrí ẹ̀ o bí wọn ò bá ti ṣàdáyanrí ẹjọ́ òun kọ́mọ̀ pera rẹ̀ spíkà kankan tí ọmọ tukọ̀ ilé ìgbìmọ̀ asòfin ẹ máa lọ tààrà ojú ìwé kejì punch fún tòde. jẹ́nbọ́ fi kún ní ti ìròyìn ìpínlẹ̀ Edo yìí Edo twenty twenty four Igo Dalo wọn ló ti ṣetán o pé òun náà díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Edo kódà ó ti ṣíṣọ lójú eegun àwọn nǹkan tó fẹ́ ṣe láti jẹ́ kí ìpínlẹ̀ Edo kó gòkè àgbà sí i nídìí ọrọ̀ ajé ẹnìkan náà tó náà jẹ́ gbajúgbajà ẹni tí ń díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Èdó tó ti jẹ́ alága tẹ́lẹ̀ former chairman Sterling Bank PLC Dr. Asue Igodalo wọ́n ní ó ti sọ wípé òun náà kópa o nínú ìdíje fún ipò gómìnà nínú ètò ìdìbò èyí tí ń kànlẹ̀kùn lọ́dún 2024 èyí tí àwọn olóòkan yìí tó sọ wípé kẹ́ ẹ wá wò ó kì í ṣe pé torí nǹkan tó ń fẹ́ jẹ níbẹ̀ ló ń wà àmọ́ kí n lè bá a tún jẹ́ kí nǹkan bẹ́sù ẹ̀nì fún ìpínlẹ̀ Èdó ni kí n gbé gòkè àgbà kókò ní ipò àkùrẹ̀tẹ̀ tó wà yìí kí ó sì dé ibi gíga ó ní òun ò ìgòlálò pé òun ní lọ́kàn láti ṣe rere tọ́lọ́mú bá gbòǹde ipò yìí ìgòdàlò lẹ́ni tí ó jẹ́ alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ kan tá a mọ̀ sí alágòdàrò economic summit ní ìpínlẹ̀ Ẹdó ó sọ wípé gẹ́gẹ́ bí òun ṣe ní ọgbọ́n àti òye nídìí ètò ọrọ̀ ajé àti ìṣúná ó sọ wípé òun ó lò ó fún ìkógojá nídìí ìgbélárugẹ ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Ẹdó tó sì sọ pé orúkọ táwa sọmọ inú ẹni ní gbé o ó láwọn nǹkan tó ní lọ́kàn wọ́n má bàa jí lò ó ní òun ti dì í sí kùkù tó ń sì fi pamọ́ báyìí wípé tó bá yá o tí wọ́n bá fi búra fóun pé òní gómìnà ní ìpínlẹ̀ Ẹdó ó ní ayé ti di rọrùn hmm. olùdíje yìí ló sọ ó ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ó ní òun ó sì dáadáa ń bẹ̀ ètò ìlera òun ó sì pèsè iṣẹ́ fún àwọn èèyàn pé gbogbo àwọn nǹkan téètì yóò jẹ́ àǹfààní aráàlú ó ní kẹ́ ẹ mọ̀ wò ó ó ní nígbà tí mo wo ìpínlẹ̀ Èdó ó ní fún àpẹẹrẹ ó ní kí ló dé báwo la ṣe lè gbé ètò ọrọ̀ ajé wa ga sókè fún àwọn èèyàn wa ń báyìí ó ní ẹ wò ó ètò àgbìn ó ní Àkúrẹ́ ni ó ní èé ti jẹ́ tá a wá ní nǹkan ọ̀pọ̀ tá a wá ń jìyà báyìí mm-hmm. ó là tún ní àwọn nǹkan kan tó ń jẹ wá ń yà ó bí ìpèsè omi ìpèsè iná ojú ọ̀nà ìpínlẹ̀ Ẹdó ó yẹ máa wà báyìí mm. èmi ní èròǹgbà gidi o mm. bẹ́ẹ̀ bá fún mi láǹfààní ọmọ fẹ́ máa jọ bí ìpolongo ìbò kábíyèsí ìbẹ̀ nínú ìwé ìròyìn kábíyèsí ti Nigerian Tribune láàárọ̀ yìí. <laughs> all right senate ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí ti bẹnu àtẹ́ lu bílíọ̀nù kan náírà Ti àwọn òṣìṣẹ́ ní iléeṣẹ́ tó ń rí sí ètò okòwò àti ọrọ̀ ajé nílẹ̀ wa tí wọ́n pé àwọn fẹ́ fi rìnrìn àjò lọ sí Geneva ní Switzerland ìròyìn ọ̀rẹ́ nǹkan mo máa ń bẹ kí n lè ráàyè kà mí ìgbìmọ̀ tó ń rí sí ètò okòwò àti ọ̀rọ̀ tó jọmọ́ iléeṣẹ́ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà Senate Committee on Trade and Industry àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ní wọ́n kó làálì bo iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ okòwò àtàwọn iléeṣẹ́ ajé kéréje iléeṣẹ́ ajé kéréje kéréje àti ńláńlá nílẹ̀ yìí Ministry of Trade and Investment wípé wọ́n fẹ́ fi bílíọ̀nù kan náírà one billion naira ìrìn àjò re Geneva ní ọdún 2024 ní inú ètò ìṣúná tí iléeṣẹ́ ọ̀hún gbé wá tí wọ́n láwọn wá yànnàná ẹ̀ àwọn ọmọ ìgbìmọ̀ ní Senate ńgbà tí wọ́n ké sí mínísítà fún trade àti industry yìí Anita Doris Uzoka pé kí nzoka ó wá kà bó ni wọ́n ṣe fẹ́ ná ètò òṣùná ti àwọn owó tí wọ́n yà kalẹ̀ sínú ètò òṣùná 2024 pé kí wọ́n fara hàn nígbà tí yóò mọ sọ̀rọ̀ Senator Adams Oshiomhole APC Edo North lọ́kọ́kọ́ sọ pé mo rí wípé ẹ fẹ́ travel lọ Geneva ní ọdún tí ń bọ̀ ìyẹn ní Switzerland ẹ sì ya one billion naira sílẹ̀ láti fi rìnrìn àjò lọ sí si Switzerland tí ẹlẹ́ni lọ ìyẹn ní Geneva hmm. ẹ̀yìn ẹ dákun ẹ ṣàlàyé wọn àwọn ẹ̀ ń kó àti wín ẹ fẹ́ kó wín méèyàn tí gbogbo yín fẹ́ pọ̀pọ̀pọ̀ tí ẹ fẹ́ lọ fi ná bílíọ̀nù kan náírà ni èmi ṣe bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ expert ni wọ́n <laughs> wo ìkìlọ̀ kan tó dá sí ròyìn. ìròyìn tèmi náà ni mo ti wò kó fẹ́ràn wò ó ah, dàbí tíátà ní lálẹ́ ńgbà sí ọ̀ṣọ́ ọmọ ilé tọgbàyà arábìnrin pé ah, kí ló dé one billion. Ah, ah. láti fi ìrìn àjò ìrìn àjò ẹyọ kan ni o kì í ṣe lọ́dún kan o. bí wọ́n mọ̀ sùn sí Geneva ni bẹ́ẹ̀ ah wọ́n máa sùn náà. wọ́n sùn wọn ò ní ah, wá nàìjíríà mọ́. wọ́n á padà wọ́n náà. ẹ́sítá kóòdù ni máa ń jẹ́ kí ìrìn àjò kó. ẹ́sítá kóòdù ni máa ń jẹ́ kó owó ìrìn àjò kó fẹ̀ kó pọ̀ kó bloated English. wọ́n dákòjọ́ ẹ̀yìn ọ̀rẹ́ pé wọ́n tún pè àmì lẹ́ka ìpolọ́jà ẹjẹ àlọ bẹ pápá. ẹyin má gbàgbé kí n ran létí sọ̀rọ̀ Adams ọ̀sẹ̀ ọ̀mọ̀lẹ̀ náà ló sọ fún ni pé ah, ah, owó tẹ fi ń bọ́ ajá owó tẹ fi ń gbọ́ bùkátà oúnjẹ ajá sí àpọ̀jù tẹ fi ń gbọ́ bùkátà èèyàn àwọn hmm. èèyàn ti ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n Nàìjíríà lọ hmm. ọ̀ràn tí ọ̀gbàgbé nígbà tí wọ́n sọ pé ẹ̀ hmm. ṣe eight hundred per meal kọ́ ni wọ́n ní ajá ó jẹ ní ilé iṣẹ́ òun àmọ́ ọmọ èèyàn ó jẹ seven fifty per day ni o per day meal per meal bí nǹkan bí two fifty. <laughs> oúnjẹ ajá ò gbọdọ̀ mọ́ ní àwọn vitamin tó dáa. ah yes. abọ́ bẹ́ẹ̀ kọ́ yọ ọmọ gbogbo kúgbo ni. abọ́. ẹyẹ ò gbọdọ̀ febi pajá tẹ bá febi pajá báyìí yóò jẹ́wọ́ fún yín o. mo ti ṣe nù mí dédé síbi. n wòye pé bébí wa ń pè yín èèyàn gẹ́gẹ́ náà. ẹ mọ̀ mọ́ra ẹ mọ̀ mọ́ra ni wọ́n ní ọmọ nàìjíríà ara yín rọ́ọ̀kú. ajá balẹ̀. landlord. If you have a good property manager managing your property, you'd have peace of mind. You make good money. You make more money and more money. <laughs> and then you can have more properties and make more money. Talk to us today and let's help you. Tuckware Edward Realty Company will recruit good tenants into your property, collect rents on your behalf, and remit rents to you within 24 hours. If any tenant has to be evicted, we shall go to court and evict the tenant free at no cost to you. You build, we'll manage, you'll make good money. Talk to us today on 0815 225 0214 or 0815 225 0214 or visit our office at second floor Dickett House Ring Road, Ibadan. Tokwe Edward Realty Company Limited, property managers and consultants. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ bára mọ́níyà one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two là one million naira ilẹ̀ plọ̀tì kan tẹ bára ẹ ti láǹfààní láti gba ráìsì àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ọba tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wa léṣe tí pọ́ńpì concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́ promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun ẹ tètè má bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe nìyẹn. T-Pompey Concepts Developer that cares. adupe she gan-an àdùpẹ́ ṣe gan-an o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o àmọ́ rírì oore tẹ̀ ṣe royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdúpẹ́ ṣeun àmọ́ rírì oore láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òwọ́n pẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs in total. gbogbo ọdún lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush. ìdè rush ìdè rush wẹ́wẹ́ báwo ìwé ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm náà ń jẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tán gbà lọ́wọ́ santa tó ṣe iyebíyebí wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin adẹ́rìn pẹ̀kẹ́ ni àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwe lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọdún ìlékeńké lékeńká ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ẹ́rẹ́ tó tẹ green bíi ti maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yín dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo èwe káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gb gbà ẹ̀ka àjọba alákòó òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. bíbélì wípé ńṣe la mú olódodo lọ ṣáájú ọjọ́ ìbí àmọ́ ṣá o àwa mọ̀ wípé gbogbo ọkàn tó sùn nínú Kristi Olúwa la ó jọ pàdé níwájú ìtẹ́ ògo lówùúrò àjíǹde èyí ló sì dá wa lọ́kàn lé fi wá lọ́kàn balẹ̀ tá a fi ń ṣèrántí màmá wa Ọlábísí Janet Olókoṣẹ́ ọmọ òye ládùn ẹni tó jìjà ìgbàgbọ́ fi dà lélẹ̀ lẹ́sẹ̀ Kristi Olùgbàlà lọ́jọ́ kẹtàlá oṣù kejìlá ọdún 2021 òní yìí gangan December 13 2023 náà ló sì pé ọdún méjì kéréje tí màmá dágbére fáyé òṣì àtẹ̀ṣẹ́ pé ó dìgbò ó ṣe màmá wa ọlábísí janet olókoṣẹ́ ọmọ wọn nílẹ̀ ìkòyí aya ìjẹ̀ṣà òsùnrẹ́ onílẹ̀ obì máa sùn láyà kristi olùgbàlà o títí di ọjọ́ àjíǹde tí ò ní sípinyà mọ́ olùkéde àwọn ọmọ ọmọ ọmọ àti gbogbo ẹbí hallelujah ìtàkùn àjọ àti ìsìn dúpẹ́ orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò ọlọ́dọọdún ti wọlé dé o gbogbo ènìyàn bá wa fọpẹ́ fọlúwa lọ́jọ́ àlàmísì tọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá sí sátidé ọjọ́ kẹrìndínlógún fourteen to sixteen oṣù kejìlá ọdún yìí ní annual convention àti ìsìn dúpẹ́ thanksgiving service orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò mountain of prophetic prayer and restoration ministry convention program will commence by one to four pm on thursday and friday fourteen and fifteen december while thanksgiving service hold on saturday morning sixteen december two thousand and twenty-three by nine am to twelve noon ọwọ́ olúwa finger of god àkórí convention àti ìsìndúpẹ́ tọdún yìí ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọlọ́run lọ́pọ̀ yanturu lẹ́wọ̀n máa rí gbà lórúkọ jésù olùgbàlà kìrìsóore lórí òkè ìmúsẹ̀ àdúrà àti ìmúpadàbọ̀sípò tó ń bẹ lọ́pọ̀pọ̀nà tó lọ sílùú ìsẹ́yìn lẹ́yìn ilé iṣẹ́ ìjọba tó ń ṣe ọ̀dà títì ọ̀yọ́ state asphalt and quarry plan níkọjá ìlú ìjàyè ìjọba ìbílẹ̀ akínyẹlé wá síwájú olúwa kọ́wọ́ olúwa ó kàn ọ́ níbi convention àti ìsìn ìdúpẹ́ tọdún yìí àwọn tí wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ètò yìí lọ́dún yìí ni evangelist oyedele joshua pastor michael olúkunlé àti prophet matthew oni àdúrà rẹ yóò sì gbà lórúkọ jésù. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. ó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade siro tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lò ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ hù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two àgrígbọ́ stop manata iwo road ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó. ọmọ àwọn orílẹ̀-èdè wọ́n ń rùn kàn mọ́ ẹ̀ka ètò ìlera nàìjíríà láàánú o àwa náà sì lẹ́lẹ́dàá tiwa ààrẹ bọ́lá tinubu wá ń bẹ̀ wọ́n pé kí wọ́n dákun kí wọ́n má fi ètò ìlera tó péye tó yè kooro kí wọ́n má fi dun àwọn ọmọ nàìjíríà nípa bí wọ́n ṣe ń gba àwọn dókítà tí wọ́n ń tẹ̀ tí wọ́n sì ń lò wọ́n fún ẹ̀ka ìlera tí wọ́n lọ́hùn ààrẹ ní ẹ wo ẹ rántí ìkúnlẹ̀ abiyamọ òkè ẹ sì ṣàánú ìkúnlẹ̀ abiyamọ páwa náà nílò àwọn èèyàn tiwa ní àhín ẹ̀yìn wa ń lò wọ́n lọ́hùn-ún ìròyìn yẹn pọ̀ mọ̀yà kàdí ẹ̀ mo ṣe ẹnu ṣàìsí síbí. ok àjọ NAFDAC ni wọ́n sọ pé ọwọ́ wọn tún ti tẹ àwọn kọlọ̀ràn sí ẹ̀dá kan ní ọjà àbá nítorí àwọn nǹkan téèyàn fi panu tí ó dàbẹ̀ ń pé ó ti lò mọ́gùn wọn ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ àjọ tá sí National Agency for Food and Drug Administration and Control NAFDAC lánàá ni wọ́n ti náwó gan àwọn èèyàn mẹ́wàá kan tí wọ́n sọ pé n tí wọ́n ń tà wípé kò dáa kò sí ó léwu fún ìlera àwọn èèyàn èyí tí wọ́n fi ń panu gẹ́gẹ́ bí ọ̀sìn gbọ́ wọn ni olóbó lọ́ta àjọ NAFDAC kí wọ́n tó sí gàngán bo ọjà ọ̀hún ní àbá ní ọjọ́ ajé ìjẹta láti ìpínlẹ̀ èkìtì lọ́hùn-ún gómìnà bíọ́dún oyèbánjí ó ti sọ ọ́ wípé ó wà lọ́kàn wọn láti rí dájú pé àdéhùn tó ń ṣe pẹ̀lú àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ èkìtì pé kò ní yẹ̀ ọ́ ó nítorí pé wọ́n ti ṣe iṣẹ́ nígbà tí agbára ti ń bẹ fún wọn àkókò tí wọ́n wà yìí ebi ò sì gbọ́dọ̀ máa pa àwọn senior citizens ó ṣe ò wípé láti rí dájú pé gbogbo àwọn àdéhùn tó ń ṣe pé ó di mímúṣẹ ó ní àwọn owó táwọn ń pa wọlé ó ń sọ fún àwọn ẹ̀pẹ́ ẹ̀dàkọ̀ ìjọ àwọn ìlànà tẹ́ẹ̀bà gbà táàmọ̀jẹ́ nǹkan orogún síbi tí a ti fún àwọn bàbá pẹ́ńsọ̀nà àti àwọn màmá pẹ́ńsọ̀nà yìí ní ẹ̀tọ́ wọn ẹ̀dàkùn ẹ jẹ́ ká bójútó ẹ̀wẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun tiẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà sẹ́nitọ̀ adémọ́lá adélékè ó ti sọ ọ́ wípé kí wọ́n lọ́ọ́ rí tanáwádìí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní iléèwé st james primary school ní ọ̀wọ́ ọ̀pẹ òṣogbo gómìnà sẹ́nitọ̀ adémọ́lá adélékè ni ló sọ wípé lẹ́yìn ọ̀sọ́kà wọ́n gbọ́dọ̀ wá ṣe ìwádìí kí wọ́n sì wá jábọ̀ fóun ó ní láti pàṣẹ ẹni tó wà ní ìka ó ní omi tí wọ́n ti máa fún àwọn ọmọ iléèwé ní oúnjẹ jẹ arábìnrin Grace Olúwaṣeyí Ayọ̀délé gómìnà ló wá sọ pé oúnjẹ tí wọ́n fún àwọn ọmọ níléèwé kí wọ́n sì dáwọ́ rẹ̀ dúró náà kó dúró wá pé títí ìgbà tí wọ́n fi parí ìwádìí kí làwọn ọmọ jẹ móúnjẹ tó fi di wípé ìtàn ṣẹlẹ̀ yìí wá ṣẹlẹ̀ pé àmọ́ adúpẹ́ ọ̀ ẹnì kankan nù àwọn ọmọ iléèwé kò bá ìṣẹ̀lẹ̀ náà rìn àwọn iléèwé tí wọ́n sọ pé kíní ìṣẹ̀lẹ̀ sí wọ́n ti sọ wípé àwọn tó wà mẹ́ẹ̀ ti ń gbọ́ oúnjẹ fún wọn kí wọ́n wá sí ìpàdé pàtàkì tó ìjẹ́ pàjáwìrì wọ́n tún ṣe àlàyé pé ní báyìí o ìjọba ní ó fowó gbọ́ bùkátà àwọn èèyàn tí oúnjẹ yìí tó dààmú wọn tó dààmú àlàáfíà ara wọn tí alága fún àjọ local government education authority ọ̀gbẹ́ni Nathaniel ọ̀jẹ̀tọ́lá tí yóò sì dúró lórúkọ ìjọba ńbẹ̀ alága yìí iná ni ó sọ pé wọ́n wà wájú gbogbo àwọn ìlànà tí wọ́n ṣe láti rí i dájú pé àwọn méjìdínlógún nínú àwọn ọmọ tí wọ́n sọ pé wọ́n jẹ nǹkan míì mò ń jẹ yìí pé wọ́n tọ́jú wọn tí wọ́n sì padà lọ sínú ilé wọn lálàáfíà. tọ́ jẹ́ à fi ìkéde táwọn èèyàn sanwó fún yà fi sáàárín ah, baba kérésì Fresh FM eh. Blast FM àti Tiwantiwa Radio. Hmm ó ti á gbìnà ìyájú ti tẹ́lẹ̀ lọ ẹ̀yin náà ṣàtìmọ́ ah. àwọn tó ti wá ń sìn wọn ò ti máa ròyìn fáwọn tí ò tí ì wá. bẹ́ẹ̀ ni pé ẹ mọ mi ẹ mọ miss. bẹ́ẹ̀ ni pé ẹ á jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ ẹ bá débẹ̀ nígbà tọ́lọ́run tiẹ̀ ṣe àwọn ọmọ yìí ti wà nù ọlùdí àwọn yìí tó ti wà nù sinmi ẹ máa kó wọn bọ̀ bí ọ̀wọ̀ àbí. àwọn àǹfààní tó tiẹ̀ wá sodo sínú bàbá kérésì tọdún yìí ó ṣàgbà tàwọn ìta ti ṣe sẹ́yìn. tọmọ bá ti ń gbẹ̀bùn lọ́dọ̀ bàbá kérésì. ìyá ń gbẹ̀bùn. bàbá tó ní bàbá mi náà bá sì wá bàbá lè jẹ ilẹ̀ mẹ́ ọmọ ni ó jẹ ilẹ̀ fún wọn ah, bẹ́ẹ̀ ni ọmọ ni ó kórìíre bá bàbá ọmọ ló ní ilẹ̀ ẹ̀ńlẹ́ owó tẹ́ fi kọ́. Ah, ẹ̀yin èèyàn wa àwọn ọmọ wa láti jẹ́ kí wọ́n gbádùn kérésì yìí àti ọlídé wọn gbogbo ọ̀nà lọ́jà Fresh FM Music House wa ní àhín o níbi tí a ti ń dàwọ́ ọ̀dùnnú pẹ̀lú àwọn ọmọ àfi bíi carnival lórí torí báwọn àgbààgbà amúlùúdùn lágbo amúlùúdùn bí wọ́n ṣe ń darapọ̀ mọ́ àwọn ọmọ láti mọ́ múnú wọn dùn làwọn ìràwọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ wa nínú Fresh FM tiwantiwa àti Blast FM làwọn náà ń fara kínra tí wọ́n bá wọn mọ́ ṣeré bẹ́ẹ̀ ni ìyẹn ẹgbẹ́ kan ni o ẹ wá wá àwọn ẹ̀bùn lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ yàtọ̀ sẹ́bùn gangan táwọn ọmọ tẹ́wọ́ gbà ẹ wá tún wò tiráfù ìdíje oríire tó yẹ pé mi ọba ti sáré yí koto ojoojúmọ́ la sì ń yí ẹ̀ ń bá mú yóò múlẹ̀ ẹ ń bá mu yóò mú màálù ẹ ń bá mu yóò mú ogúnfe gan wà ẹ ń bá mu yóò mú fọ́níṣọ̀ nu ilé ẹ ń bá mu yóò mú air conditioner ẹ ń bá mu yóò mú fáànù àwọn nǹkan ẹ̀bùn anunínú lọ́pọ̀ ńbẹ o a retí àwọn ọmọ yín o lágbára lọ́wọ́ elédùà àwọn ọmọ wa wọ́n yàrá o. ìkéde míì tún wá wà tí àwọn èèyàn ti ẹ̀ sanwó fún. ti pọ̀nmọ́ pọ̀nmọ́ rèé pọ̀nmọ́ rèé gẹmọ sanyí tá ni pọ̀nmọ́. taxi lónìí taxi ẹgbẹ́ fún taxi àbúrò ká ẹgbẹ́ fún ká àbí. ibi kí ni mo kí ni tiẹ̀ pẹ̀lú pọ̀ mọ́ tèmi pẹ̀lú pọ̀ mọ́ tèmi pẹ̀lú pọ̀ mọ́ I suspect you. àfi tó bá jẹ́ pé àìjọ jẹ pọ̀ mọ́ ló kù. èmi rẹ. ọ̀jẹ̀ rí àfi tí ọba kata mọ́ra lẹ́yìn yẹn èmi jẹ́ yíyí. ọlọ́run wa ṣe pàmò eléyìí kò lè kata mọ́ra pẹlẹbẹ pẹlẹbẹ báyìí lórí. èmi ti bá wọn dá sí mo ti bá wọn sá. ó ti dá sómi mo dà sórí kan kéré mo bá wọn ah, sa rárá o torí tútù wà nbẹ. ó nínú dídùn kan ọlọ́rẹ́ àbí àwọn èèyàn tọ́jú ọmọlúàbí wọ́n kàn ru ẹrù pọ̀mọ́ wá hàn gangan àwọn ọgbà wà báyìí lánàá ni ẹ wá wò pé ta ló ní pọ̀mọ́ ṣé kan ní àfisẹ́ kérésì ni rárá o ní a bá gbé wò pé ẹ̀ka ọ̀gbìn pọ̀mọ́ tọ́ra sínú ọkọ̀ ẹnu tó ń jẹ tí wọn kò àní dákọ̀ nǹkan tí wọ́n rù wá àti àbá wọn sá sí orí sá níta gbàgbà ń bẹ̀ wọ́n kájá tó pò wọ́n gbọ̀n gbé <laughs> ẹni ọba lẹ́rù pọ̀ mọ́ bóyá fẹ́ lọ fi ṣèlẹ̀wọ́ nbìkan ni èèyàn fi sọdún kérésì. ìwọ́n ni. wọ́n ẹ̀ wọ́rọ̀ fi pamọ́ sọdún tuntun. yẹn àyè bẹ́ẹ̀ yẹn wọn ni. ok èyí ò mú mọ́ ìwọ ọmọ mi ẹsẹ̀ èrò kó èkó tẹ́lẹ̀ <laughs> yóò mọ táwọn wí. kọ́ ajẹ́lá alásèpọ̀. kọ́ wa gbalè lórí n táwọn wí fún ọ̀nà. ẹ wá gbé pọ̀nmọ́ yín o ẹ bá ní pọ̀nmọ́ ẹ bá ń sọ yín ṣe o ìgbà náà ni ẹni tí ò ní pọ̀nmọ́ lẹ́ẹ̀lọ́ ya fíìmù lẹ́wà play rẹ̀ fún wa lẹ́wà fíìmù tẹ̀ ti ṣe yaza. rẹ̀ yọ̀ọ́sọ àwọn nǹkan míì tí wọ́n kó sínú pọ̀nmọ́ wa àtàwọn àmì àti ibi tó ti ra pọ̀nmọ́ ibi tó ti ń gbé bọ̀ ọ̀ ṣàlàyé fún wa. jájà mi lórí ọ̀rọ̀ pọ̀nmọ́ yìí jọ̀ọ́ já lọ sí <laughs> ibi táwa náà ti ta náà ta. ní pápápá. Ah. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi igbó o ò tí ì pọ́npa solar black friday ni solar electronics black friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand Fanu eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀rù ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gunni lápá má jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ̀ lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ìgbà tí ọdún mẹ́rìnlélógójì rèé tolúwàtọwọ́ àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè dá ìjọ born again christian church sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rà ànúgbà lọ́dún tó kọjá nílẹ̀ yìí àti lókè òkun ìjọ born again gospel church lábẹ́ àkóso bàbá wa nínú olúwa àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè tó ṣiṣẹ́ ìránṣẹ́ gòkè àgbà di àpọ́sítélì ìpàdé àdúrà tọdún yìí tún ti kò pápákórí ẹ̀ ní ìgbà ni pẹ̀lú ẹ̀rí fún gbogbo nípojúpò bẹ́jọ bá bọ̀ agbáwọ̀ tuntun wọ̀ ipò olówà tó ti sú ọ tọ́jà yọ gbọ́ ọwọ́ burúkú olówó àánú ayé ẹ̀ tó fẹ́ wọ́n dànù ọjọ́ pípẹ́ ló ti ìgbéga ó sì wù ọ́ kó lo gba ọtún yọ bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three ìsọjí tó papọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ bí àtayẹyẹ àjọ̀dún ìdásílẹ̀ chọ́ọ̀chì wa tó pé ọdún mẹ́rìnlélógójì tá a dálẹ̀ aago márùn-ún sí aago mẹ́jọ alẹ́ ni lójoojúmọ́ ká tó jọ darapọ̀ lọ́jọ́ àṣekágbá ìyẹn lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three débẹ̀ òní wà bákan náà olùgbàlejò àgbà bàbá zero zero three three three zero six six three zero zero three three three zero eight six six three. níbẹ̀ ìgbà rẹ yóò dọ̀tun. ajá balẹ̀. ajá balẹ̀. aya alága ìjọba àbílẹ̀ ìdó arábìnrin ìfẹ́dọ̀lápọ̀ kàfáyàt adéọjọ́ ó ti léwájú àwọn obìnrin yíká ìjọba àbílẹ̀ ìdó nílùú ìbàdàn láti fan rere káàkiri tako ìlòkulò ọmọbìnrin fífi ọmọbìnrin ṣòwò ẹrú fífìyàjẹ ọmọbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpolongo ọ̀hún káàkiri láti tako ìwà ìlẹ́tọ̀ọ́ sáwọn ọmọbìnrin láwùjọ ní ilé tó tún ti ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ lọ́nà ìlẹ́tọ̀ọ́ ìkọ́wọ́rin ọ̀hún bẹ̀rẹ̀ láti ìjọba àbílẹ̀ ìdó títí dé àwọn ọjà tó ṣe pàtàkì bíi ọjà ìdó ọjà omi àdìo ọjà àwọ̀tán àti ọjà apẹtẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì ni wọ́n kọ́wọ́rìn nínú ilé tá a ti rí alága ìjọba àbílẹ̀ ìdó honorable sheriff adérẹ̀mí adéọjọ́ gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ìṣàkóso níjọba ìbílẹ̀ ìdó bákan náà adarí àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ ìdó ọ̀mọ̀wé arábìnrin Agnes ọlákànbí òjò tó ń ti àwọn lọ́gàálọ́gàá lẹ́ka kọ̀ọ̀kan gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ arákùnrin Bello Adémọ́lá Jelil adarí lẹ́ka ìròyìn àti kéde sétígbọ̀ aráàlú níjọba ìbílẹ̀ ìdó òun ló fi àtẹ̀jáde yìí síta gbogbo ọdún ò lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush. ìdè rush ìdè rush wẹ́wẹ́ báwọn èwe ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm náà ń jẹ̀bú ilẹ̀ màálù fọ́nìṣọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tá ń gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin adẹ́rìn ni àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ń ṣeré tasiya dáhùn èwe lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọdún ìlékeńké lékeńká ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yín dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo èwe káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbà lọ́gbà ẹ̀ka àjọba alákòó òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. <laughs> pọ̀pọ̀ sì sí kérésìmesì àti ọdún tuntun ti bẹ̀rẹ̀ ní design bricks homes and property ó yá design bricks ní kò ń yọ fanda bọ́ sínú ọkọ̀ àlùyọ tí yóò tún gbé ọ ní rẹ̀rẹ̀ mú wọnú ọdún tuntun twenty twenty four. three hundred thousand naira péré ni wọ́n fi bùn ọ lẹ́bùn ọdún kí wọ́n náà sì donílẹ̀ ní London Villa Estate tó wà lápẹ̀tẹ̀ ológun ẹrú road Royal Garden Estate phase two Ajibode extension àti Royal Arena Estate along Koladaisi University Akiele Ìbàdàn. àwọn ohun amáyédẹrùn ti wà nílẹ̀ ní sẹpẹ́ ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yìnyín ọ̀nà lọ́dà tó ń yọ̀ kùlùlù boreholes fence àti security tó dájú. bẹ́ẹ̀ bá ṣe sanwó ilẹ̀ yín lẹ́ẹ̀ máa gbàwọ̀ ẹ̀bùn ọdún bíi ìrẹsì adìyẹ òróró tó fi mọ́ fridge television dstv microwaves fan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà lanílẹ̀ láwọn ẹ́sítẹ̀tì wa lẹ́kọ̀ọ́ ìjẹ̀bú abẹ́òkúta àti ṣàgámù. kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tó wà ní ìwó road àti bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. end of the year breakthrough promo pẹ̀lú design nine breeze àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ajá balẹ̀. ajá balẹ̀. orí ajá balẹ̀ ìròyìn ibẹ̀ ni a sì wà ní ìkànnì fresh ìlú Ìbàdàn etí tó gbà lọ ló yẹ kó gbà bọ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ iléeṣẹ́ aṣọ́bodè kan tí wọ́n sọ pé ó ń tọrọ báárà five thousand naira. àmọ́ pé báárà. báárà kọ́ pé ń tọrọ owó. ọ̀ ń tọrọ owó. ah ok ọ̀ tọrọ owó. Ah! pé ń gbẹ̀gùn jẹ má pè ní bára. má pè pọ́ ń gbẹ̀gùn jẹ má sọ pé ń gbẹ̀gùn jẹ hmm. ẹ̀ ọ̀ hmm. ń gba kọ̀tọ́. ọ̀dà sọ pé ń gbàjọ ọ̀ya. àjọ tí ọ̀dà. bẹ́ẹ̀ ojoojúmọ́ bí wọ́n ti ń gbà mí. ok ọ̀dà òṣìṣẹ́. ok àjọ tó ń ọ̀dà. àjọ tí ọ̀dà ló fẹ́ kó ó sì yíwọ́ wọ́n ní arábìnrin kan tí wọ́n sọ pé wọ́n bá ìwà kò tọ́ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ aṣọ́bodè ní pápákọ̀ òfurufú ti Murtala Mohammed níbi tó ti ń béèrè owó lọ́wọ́ èrò tó fẹ́ tẹkọ̀ létí kúrò ní pápákọ̀ òfurufú ìpè kó fún ní five thousand naira kí wọ́n lè tètè parí ìwé rẹ̀ tí ó fi rìnrìn àjò àṣírí ti tú o wọ́n ní wọ́n sọ pé ẹni tí ń béèrè owó lọ́ọ̀ náà ni ó dẹ ẹ̀rọ ayàwòrán sílẹ̀ fún tó sì ka dáadáa kó tó jù sí àwọn aláṣẹ iléeṣẹ́ aṣọ́bodè tí wàá sọ pé ah etí ọ̀dà ò ló kọ méjì délé ọ̀bọ̀ kọ àwọn jẹ́ àwọn sì ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láti mọ ìgbésẹ̀ táwọn ó gbé fún ẹni tó wà tí kò tọ́nà <coughs> àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ọwọ́ wọn tẹ àwọn èèyàn mẹ́ta o àwọn èèyàn bú ni o nígbà bá di lọ́sàn-án yọ ọmọ ọgbẹ́nu tán kí ni wọ́n ṣe wọ́n ń lọ sí ibojì òkú wọ́n ń wú sàárè wọ́n sì ń yọ àwọn tí wọ́n fẹ́ kúrò lára àwọn òkú ọ̀pọ̀lọpọ̀ òkú ìlà sì ti kọrin sunre o wọn jẹ́ wọ́n sunre o olùgbàlà wọn jẹ́ wọ́n sun o síbẹ̀ ṣe ń ká apá wọn kúrò láyà olùgbàlà tẹ̀ ń tẹ̀ kí wọ́n rórí fi ilé yìí ní ìsìn ṣe so ṣe léyìn o dáa god de o àwọn tí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe poli tọ́kàn wọ́n ti ké gbàjarè síta pé he ṣe é ṣe pé àwùjọ nàìjíríà fẹ́ dọ́gbọ́n pa ti ń jẹ́ polytechnic rẹ̀ torí pé wọn ò jẹ́ kí polytechnic kó ta sánsán sáwọn ọ̀dọ́ láti fẹ́ máa rí bẹ̀ mọ́ o hmm. bẹ́ẹ̀ bá lọ́dún ilé ẹ àṣàlẹ́ fi gbé tó lòun wá admission lọ pólíò. ìgbà tọmọ ọba wa rí admission lọ sí yunifásitì wọn ṣẹ̀ṣẹ̀ wá ní. kò ní fẹ́ jókòó kalẹ̀ kanú ilé. ẹ sáàtì ẹ̀jẹ̀ ó lọ pólíò ẹ̀jẹ̀ ó lọ bẹ̀ ná. ẹ̀jẹ̀ ó lọ college of education. kọ́kọ́kọ́ lọ fi eléyìí hun dáfun tò ló. Ah, nǹkan máa ń bẹ ọ. kò sì yé orí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ agbọ̀n tí wọn kọ́ bẹ̀. ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà àwọn olùkọ́ àgbà láwọn poli Academic Staff Union of Polytechnics ASUP àná ni wọ́n kígbe síta pé ó dàbẹ̀ pé àwùjọ Nàìjíríà ti fẹ́ rún ètò ẹ̀kọ́ poli ètò ẹ̀kọ́ gbogbo nìṣe ó ti fẹ́ rún pa o bí ìgbà tó jẹ́ pé ńgbà bá fi rí ọdún bíi mélòó kan kò ní fẹ́ sí ti ń jẹ́ ètò ẹ̀kọ́ gbogbo nìṣe nílẹ̀ yìí mọ́ ó ní ìdí abájọ ni pé ètò ẹ̀kọ́ poli kò jọjú fún àwọn ọ̀dọ́ mọ́ àwọn ọ̀dọ́gàn yìí fẹ́ súnmọ́ bẹ̀ pé àwọn fẹ́ dìídì wá àdìmísàn mọ́ ẹ lọ sí poli ó ní ẹ wá wo ìlànà ìjọba náà ìlànà ìjọba ń járawọ̀ lórí léjìká ètò ẹ̀kọ́ gbogbo nìṣe náà ni ó ní èbó kan ní wọ́n fi gbé kalẹ̀ wọ́n ní government policy gan di market polytechnic education ní orílẹ̀-èdè nàìjíríà ńgbà wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ làbújá níbẹ̀ ni wọ́n ti tara pòrò sọ̀rọ̀ àwọn olùkọ́ àgbà láwọn poli nílẹ̀ yìí wọ́n ní àwọn ọ̀dọ́ nàìjíríà gẹ́gẹ́ báwọn ṣe sọ bí èsì ní yọwọ́ omi ní gbólóhùn tí wọ́n máa ń pè sí ètò ẹ̀kọ́ gbogbo nìṣe tá a mọ̀ sí ilé ẹ̀kọ́ poli ní orílẹ̀-èdè yìí a sì mọ̀ pé n tó fà á òun náà ni àìdọ́gbadàpọ̀ eléyìí tí ń bẹ láàrin polytechnic àti university ó ní ẹ̀ gbọ́ eh, higher national diplomas HND àti degree èyíùn e, e, oyè ìmọ̀ ìjìnlẹ̀ ní fásitì wípé wọ́n ẹ̀ ń ṣẹgbẹ́ o kẹlẹ́gbẹ́mẹgbẹ́ o kí ni pàlàpàlà ààrẹ asup ní nàìjíríà ní sọ bá àwọn èmi kọ́ o ààrẹ asup ní nàìjíríà ọ̀gbẹ́ni anderson ezeibe nígbà tí ń sọ̀rọ̀ fóníròyìn ti kanra ti kanra ti tara ti tara ó ní ẹjọ́ ẹ bá wa bẹ nàìjíríà àtàwọn tí ń ṣèṣàkóso nàìjíríà pàápàá àwọn tí ń ya bàtà ní ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí kárántí o wípé odídẹrẹ́ lẹ́yẹ òkun àlùkò lẹ́yẹ ọ̀sà bá a bá jòǹgbé ká mọ̀ jòǹgbé wípé bá a bá ti mú ètò ẹ̀kọ́ gbogbo nìṣe tí ń jẹ́ ká mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ tá a lè fọwọ́ ara ẹni ṣe tá a mú kúrò láwùjọ irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í súnmọ́ wájú o èmi kọ́ mo kọ́ wọn kọ́ lọ́jẹ̀ nǹkan ẹ̀yìn over to you. ẹ jẹ́ ká tún mú ìròyìn eléyìíká náà <clears throat> wọ́n ní mínísítà fún ìpèsè iná ọba àti nǹkan àmúṣagbára Adébáyọ̀ Adélabú ó ti sọ fún àwọn tí ń bá àwọn pensioners tí ń bá wọn kó owó wọn pamọ́ kéèrò ọmọ bá rìn wípé àwọn owó tó ń ti lọ bíi tírílíọ̀nù lọ́nà bíi mẹ́tàdínlógún ẹ̀já àdágba ẹ̀ka ìpèsè iná ọba kí ni ó lè máa wà dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀fẹ̀ ẹ̀ka ìròyìn ìbẹ́nu the nation ní àárọ̀ yìí wọ́n tún ti ké sí ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá àwọn olóṣèlú pé wọ́n mọ̀ ti ọ̀rọ̀ òṣèlú bọ àjálù tó dé bá àwọn èèyàn ní tódúnbírí ní ìpínlẹ̀ Kaduna níbi tí ọlọ́bànbọ̀n tí wọ́n fi jagun tí kì í séèyàn tí ń wàánu rẹ̀ tí ó ti lọ rèé ṣe ọṣẹ́ tó gbẹ̀mí omi lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn bíṣọ́ọ̀bù tìjọ Anglican ní Zaria lọ́hùn nípínlẹ̀ Kaduna Buba Lamido ni ló kìlọ̀ náà fún ìjọba àtàwọn olóṣèlú ọ̀ tó sọ wípé ìṣẹ̀lẹ̀ bú yìí àwọn èèyàn kan wá gbọ́dọ̀ aṣọ di tí wọ́n mọ̀ fà mọ́ra wọn lọ́wọ́ débi wípé àwọn tó yóò rí ẹ̀tọ́ wọn ò ní rí ẹ̀tọ́ kankan gbà. tọ́ ìròyìn kan rèé o ẹni tí í ṣe <clears throat> alábòjútó gbogbogbò fún ilé ẹ̀kọ́ jábù tí a mọ̀ sí chancellor bàbá yìí ó ti sọ̀rọ̀ ó ní ṣẹ́rí dísù tọ́ wọ́n ó ti ń ṣàkóbá fáwọn fásitì nàìjíríà o owó dísù tó lọ òkè òun ọ̀jọ̀gbọ́n Anthony òun náà ni ó sọ̀rọ̀ pé pẹ̀lú bí epo dísù bó ṣe wọ́n ní ìwọ̀nkùwọ̀n ẹ lọ béèrè lọ́wọ́ àwọn fásitì nàìjíríà yìí káyíká wípé bó ni wọ́n ṣe ń gbé ìgbésí ayé tí iṣẹ́ sì ń lọ ní gerege ó ní wọ́n sọ fún yín wípé high cost of diesel ó ti ń pa àwọn yunifásitì la àfàìmọ̀kọ́mọ́ paku fínfín ńgbà tí ó máa wọn kópa níbi ètò ayẹyẹ ètò ìkẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kẹ́yìn láàárọ̀ ẹ̀ fourteen convocation ceremony ìjábù ní arákejì ìkejì ní ìpínlẹ̀ ọ̀ṣun ni bàbá yìí sọ̀rọ̀ dísù tọ́ wọ́n ó ń sọ àkóbá fún ọpẹ́rẹ́sàn àwọn fásitì àbọ̀bọ̀ àwọn fásitì ṣé hmm. mo rò pé ilé ẹ̀kọ́ ọ̀mọ̀ ìjìnlẹ̀ ní fásitì. bẹ́ẹ̀ni. ṣé àwọn fásitì náà ò ní ọgbọ́n àtinúdá àti ṣe rìsáàsì bí wọ́n ṣe máa pàwọ́ fásitì community. ẹ mọ wulẹ jẹ mọ wulẹ jẹ ká tanra wa jẹ àwọn tí wọn gboyè mọ jinlẹ̀ kọfẹsọ kọfẹsọ ẹyin ẹ lọ kẹ bèrè àwọn research works tí wọn ti ṣe tí wọn ti gbé kalẹ̀ teruku ti bò níbi tí wọn gbé ka nígbà tí ò bá ní sí implementation bẹ́ẹ̀ a bá sọ ọpọlọ kalẹ̀ pé eh. ẹja ṣe báyìí ká lò báyìí eh. nígbà tí ò àṣírà ọ láti bọ́ ọ sọ́dọ̀ tó ń kọ́. aha oní point ah, ah. oní point pọ́ìntì kejì wa ni pé ṣebí àwọn náà ń ṣèjọba fásitì ṣebí wọ́n ní IGR ah, wọn ò lè fi wá ọ̀nà míì yàtọ̀ sí dísù. èló ni wọ́n ń pa wọlé gan. mi gbọ́ èló ni wọ́n ń pa wọlé gan. ìwé àkáǹtì wọn ò sí lọ́ọ̀ mi. Ah, ìwé àkáǹtì wọn. mélòó ni kíní kan tẹ́ ni wọ́n mọ yọ sábó ń bẹ̀. ó sọ́wọ́ tí wọ́n ń pa wọlé tí ìtò gbọ́ bùkátà dáadáa náà. Ah, èmi ò gbèjà wọn o kéèyàn tó sọ lásọ yan dáadáa ọ̀n láti rí àkọsílẹ̀ ọ̀n láti rí àkọsílẹ̀ iye tí wọ́n ń pa wọlé kápẹ́ ẹgbà ẹgbà ẹgbà àfà tó pè lẹ́gbà falafala náà mọ̀ nígbà tá a mọ iye tí wọ́n ń pa wọlé àti láti ní rẹ́kọ̀dì lọ́wọ́ o. níjọba sì tún ní ó ṣeé ṣe kó jẹ́ pé forty percent ti gbogbo owó yẹn ẹ̀ máa dáa ẹ̀ tó máa san fún ìjọba àpapọ̀ ẹ̀ tó máa san sápò ìjọba eh, ah, ọlọ́run ó bá wa ṣe gbogbo ẹ̀ tí ó fi lójútùú wà àwọn orílẹ̀-èdè tó ga láyé àwọn fásitì wọn ní máa ń ṣiṣẹ́ ìwádìí tí wọ́n fi máa ń mú dàgbàsókè láwùjọ. kí ni tí wọ́n wà kalẹ̀ kí ni wọ́n wà fún tẹ́lẹ̀ wọ́n máa ń ṣiṣẹ́ ìwádìí náà ni nà. ní máa ń sún àwùjọ wọn síwájú ẹ̀yìn Harvard University eh, Oxford University gbogbo iṣẹ́ ìwádìí tí wọ́n ṣe àbọ̀ ẹ̀ làwọn nǹkan dàgbàsókè tẹ̀ ń rí lórílẹ̀‐èdè wọn táwa gan tún ń bẹ̀. yes má bínú can ah, eh, we. aago mẹ́wàá ti lu aago mẹ́wàá ti lu mọ́ kò yí can we kankan ò sí mbẹ̀ ó tún dọ̀la ó tún dọ̀la. o ti bí inú. ẹjẹ́ ayọ̀ǹda yòókù fún ah. ọ̀làrọ̀mí àmọ̀lé àti kọmọláfẹ́ ọláyà lórí ètò wa gbàràdà fún tòní. ajá balẹ̀ ajá balẹ̀. start your day and have a good time. evil creamer. Even when you need to